والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته دعنا برا صلى نقبال ونأني السنتي ونأني káwálé ayé máa wá sí tí ìdí ti ẹ̀sìn kan ṣoṣo lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ìdúdọ́ pẹ́ni tí bá ń ṣe òun ní sẹ̀sìnsẹ̀sìn ẹni tó bá ti kùnà láti ṣe ẹ̀sìn lásán ní ṣe ìsìláàmù ọ̀nà lẹ́sìn lọ́dọ̀ Allahu Rabbil Alamin ọlọ́run ẹlẹ́dàá wa òní inna ad-dina 'inda Allahi al-Islam lọ́dọ́jú ẹ̀sìn lọ́dọ̀ Allah ọ̀nà ni islam èyí tó sí pé ohunkóhun ní ìdíyẹn bá ń ṣe lẹ́yìn àtọ̀tí Islam yìí kì í ṣẹ̀sìn o ọlọ́dẹ tó wá sọ báwo lọ̀rọ̀ ẹni tí bá ń ṣe nǹkan mí ìjọ yàtọ̀ sí Islam báwo ni ó ti ṣe jáde tó bá di lọ́la gbẹ̀ǹdà òkèèyàmà ó ní wàmẹ̀ nìyọ́ bẹ̀ sáfẹ́ ọ̀yọ̀rọ̀ Islam bí iná níta ìlú kọ̀bẹ̀lẹ̀ mi òfin ọ̀sẹ̀ àkọ́rọ̀ ti mi nìkan sẹ́rí ẹni yọ́wù tó bá ti lọ wá nǹkan mí ìjọ sí Islam tó ti tẹ̀sí ọlọ́run bò ní gbà lọ́dọ̀ rẹ̀ o èsì máa bẹ́ẹ̀ nù àwọn ẹni òfò tó bá di lọ́la gbẹ̀ngà òkè yánu. ìsìláàmù náà ọlọ́run á fi ṣèkẹ́ wa yìí ọlọ́run ti ṣàánú wa bẹ́ẹ̀ wọ́n bí wa sílẹ̀ tàbí èèyàn rẹ́yìn ọlọ́run ti wá mànà lọ sí díẹ̀ orí ńlá ni o. oore bàbá oore oore tó ju gbogbo oore lọ kọ́nà ẹlẹ́gàá pa oore náà dàtà ìdáná wa lọ́wọ́ Islam ní ibi tá a wà síbi tí ọlọ́sìn kọ́ bẹ̀rẹ̀ Islam níbi tá a wà awa wa síbi tọ́lọ̀ ti ní kọ́ bẹ̀rẹ̀ ó jìnnà púpọ̀ Mẹ́kà ó jìnnà gidigidi sí Nàìjíríà ti wáyé wọ́n gbà tó ṣe òdodo ni ọlọ́run ọba ẹlẹ́dẹ̀ ara ó sì ti sàdéhùn pé òun mú wọn ibikíbi ilé tí wọ́n fi búlọ́ọ̀kù ma àti fi fi ma. إسلام ووضعه هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون أعضى لغتون إيمان سيري فلومنا أتسين تدر كل باب مو في بولي بوكو كمي تبا تنقل لسين أتسين إسلام kódà kó ṣe pé àwọn ọ̀sẹ̀bọ ò ní fẹ́ bẹ́ẹ̀. Al-Islam ọlọ́run ọba ló ń tàn ká ló ti dé gbogbo ibi tó dé. Torí ẹ̀ níta láì gbọ́ àwọn ọ̀rọ̀ tí ó yà yín lẹ́nu tẹ́ ń bi kálukú lóore báwo la ti ṣe di mùsùlùmí gan-an rí àwọn ọ̀rọ̀ tí ó yà yín lẹ́nu gan-an lẹ́gbọ̀ọ́. Ẹ̀ wá ní ìrìtùmọ̀ méjì fún un ju wípé ọlọ́run ọba ló ń tàn ká lọ. ìgbà tí ọ̀kan nínú àwọn káfíìrì ọkọ̀ ìwé nípa àwọn ẹni ńláńlá tí a ti wálé ayé rí tí wọ́n fún oníkálukú wọn tí wọ́n fún wọn ní nọ́mbà ní ọ̀tí ti káfí ẹni ọkọ̀wé yìí jẹ́ ọ̀kan náà òyìnbó àwọn káfíìrì tí èsè mùsùlùmí. ọwọ́ akẹ́kọ̀ọ́ ìwé ìlọ́lẹ̀ ní England. nítorí tí kálukú lè mà ní pé àkọ́kọ́ ẹni tó ga jù nínú tàn tí káfíìrì yìí kọ sínú wíyẹ̀ ọ̀nà nàbì Muhammad sallallahu alayhi wa sallam àwọn òyìnbó káfíìrì wọn wọn á da ìbéèrè bò ṣé ẹ sì gbádùn ẹ sọ pé muhammadu kan kó lọ ga jù nínú gbogbo ibi ọmọ èèyàn mbọlá ẹsẹ ti jésù sí mbọlá ẹsẹ ti gbogbo àwọn tí wọn kọ́ wọn mọ àwọn fọmúlàs tó jẹ́ kí sáyẹ́ǹsì kó gbéra àwọn ẹni tó jẹ́ pé àwọn alágbárí ni wọ́n kọ́ sí wádìí ìjìnlẹ̀ lóṣìṣì ibi gan ni Muhammadu rí ti gan ajá ti gidi nọ́mbà wán. so oyinbo yẹn oníbẹ̀rẹ̀ láàbí ni nítorí tí Muhammadu ṣe tí o sì sẹ́dọ̀ náà torí ṣe tó fi jẹ́ nọ́mbà wán òní ayé àti sàtàkù wá wà lẹ́yìn ìgbà tó bá gbá láàyò. báyìí kejì ó ní jẹ́ tí Ànábì sallallahu alaihi wa sallam tó yọjú ní mẹ́kà sọ pé ọlọ́run ọba ọ̀ràn òun sí àti gbogbo àgbáláyé ní ìrànṣẹ́. èèyàn mélòó lẹ́rù kó gbàgbọ́ngbà òun nìkan àti ọwọ́ rẹ̀ àti Abubakar àti Ali ibn Abi Talib radiyallahu anhu àwọn èèyàn yóò tó ń ka ọmọ àkọọ́lẹ̀ ẹ̀yọ̀kan àwọn ìpele. tó bá ṣe pé ìgbà tó tó dìde sọ pọ́nlọ̀ ọ̀rọ̀ ìsáyé o táwọn ìwò dárí pé adó adánitọ́lọ́tẹ̀lẹ̀ gbogbo ojú mẹ́rin lọ. báwo dà bẹ́ẹ̀ pé ọ̀nà tí wọ́n ló gbé wá bá jọ́nà ni ẹ̀mí tí mo bẹ́ẹ̀ tó yìí torí ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀sọ́ àwọn òkúrọ̀ burúkú èyí bẹ́ẹ̀ àwọn ará mẹ́ta sí tó bá wá jẹ́ pé rọ́bà ni Muhammadu mú wa lódodo òyìnbó yẹn wá sọ pé lóòtù àsìkò tí ń sọ̀rọ̀ yẹn pé mùsùlùmí láì lónìí ti jẹ́ one point five billion one point five billion ìyẹn ni pé one thousand five hundred million muslims nílé ayé la ti dà lónìí fún ẹni tí tí wọ́n jẹ́ pé irọ́ ní kàkà bí iná òru yìí irọ́ òun náà ní gbà sọ́tún ní gbà sọ́sì báyìí ní dágbére àkókò tètè ẹ̀rọ mẹ́rin ní ìwà àtẹ́gbàdì muhammadu tó jẹ́ pé láàrin one thousand four hundred years. ìtòun náà ń pẹ̀lú ọgbọ́n tí ń lọ́nu òun náà tara rẹ̀ lẹ́yìn ẹ̀tọ́ pọ̀ tó báyìí. mélòó gan ni mùsùlùmí kí muhammadu tó kú mélòó ni wọ́n dà lónìí. ọ̀rọ̀ ni tí gbogbo wọn bá ṣe ní agbára àti lónìí fẹ́ sọ fẹ́ dá lílọ síwájú yìí dúró nínú agbára ọlọ́run tí í ṣe tó bá fẹ́ pẹ̀lú àtẹ rẹ̀ tó bá ti ṣe wù ní ọ̀run náà ló mú Islam dọ́dọ̀ gbogbo wa náà lónìí tàà náà fi bọ́ sínú nǹka o kódà mùsùlùmí ti ju one point five billion lọ báyìí à ń sọ̀rọ̀ one point seven billion ẹ̀wọ̀n wọn gbà sórí àti di one point seven billion ṣùgbọ́n ọ̀sẹ̀ ṣe sọ ni pé wọ́n mú ẹ̀sìn yìí gbogbogbò ẹ̀sìn ní ìsọmọṣẹ́ mọ́lẹ̀ kọ́dà kó ṣe pa àwọn kèfèrí àwọn ọ̀sẹ̀ bọ̀ fẹ́rẹ̀. ṣùgbọ́n àdéhùn náà ò ní sọ láìsẹ̀ ṣíṣe àdéhùn náà tí ò ní sọ láìwáyé hù wọ́n bùkátà kémi pẹ̀lú rẹ̀ kámẹ́rẹ́ pẹ̀tì kémi pẹ̀lú rẹ̀ kámẹ́rẹ́ pàṣẹ́yìn nídìí à ń ṣe Islam nítorí pé ní ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ni pé orúkọ lásán lọ́pọ̀lọpọ̀ fi ń jẹ́ sùn wọ́n yẹ sojú sí Islam ìdí ìlú ọ̀sán jẹ́ pé bàbá ní mọ́sálásí gan-an níwọ̀n bàbá àwọn èèyàn ṣe wà ń bí ó lè fẹ́ pé mọ́sálásí kan tà nínú. àmọ́ yàn sọ́ọ̀sì sọ́ọ̀sì sọ́ọ̀sì sọ́ọ̀sì ẹ̀ẹ́ka ló ń sun yẹn padà lé nígbà lè bá sùn ní bíbí ìtẹ̀rí pé wọ́n kó gbogbo kálukú wọn kó lẹ́rú ẹ̀sìn òdodo pàṣẹ dàbí ńlá àwọn èèyàn máa rí sá wọ́n máa rí sá wọ́n dàbí ìyá kan ni òun náà ó gbé bòrí orí àwọn obìnrin bá láwọn lọ tààlí òun náà bá wọn lọ ẹnìkan wọn sọ pé àti eh, eh, eh, kó nǹkan mi máa àti kó mi ara máa rà ó ìmọ̀ ara mi rà báwo ẹnìkan ń bẹ nu àwọn kan bẹ nu wọn ní ọjọ́ bẹ́ẹ̀ ṣe wá sí mọ́tàláṣí máa tó bàtà irú ọpẹ́ àwùjọ ni bá rí bàjẹ́ kẹ́ni ẹ̀sìn tá a gbé kò dénú ẹ̀sìn mùnáfìkì ńlọ́pọ̀lọpọ̀ ń ṣe. ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ lóòótọ́ ẹ̀rọ mùsùlùmí ni yóò mùsùlùmí bàbá àtàwọn ẹni ló sì sí ìfìsì láàmú náà sálẹ̀ wà lọ́sọ̀ọ̀sì. ilẹ̀ ti ka ẹ̀ kó wọn parọ́ ìjẹ́rìí ayé ìjẹ́rìí àìsílámù ńlẹ̀ àwọn ń gbálẹ̀ rẹ̀ lọ́ọ̀bẹ ni òun dàbí ọsibítù ẹ̀wọ́n tí wọ́n títù ti pàtó lẹ̀ títí ọsibítù títí ọsibítù bọ́jẹ́ ti tọ́ọ̀tì náà ni àwọn náà tún ní títí ọsibítù ìjọba náà tó wà wọ́n máa gbé yàn lábẹ́rẹ́ ní tọ́ọ̀tì ni ẹ̀fọn kẹ́ máa pariwo wèrè lé ọ lórí. àbá ọlọ́run lọ tọ́jú aláàárẹ̀ náà ni ọba tí wàá fẹ́ wọlé lọ́wọ́ ayọ́bòrì tó fi apara. àbá kan ọlọ́wọ́ ọ̀là ní ta àmọ́jọ́ kan wà nù gbogbo ọjọ́ ọ̀sẹ̀ tẹ́gbẹ́gbẹ́ tó lọ ọjà yọ̀ lọ sọ́ọ̀sì mùsùlùmọ́sì ẹ dàpọ̀ irú ìsìlámù nínú islam rọ̀ wò ẹni ah, ọlọ́run àníyàn kò ní dá bá níyàn náà àníyàn fún kò ní dá wọ́n tọ́ olóhùn islam tó fún wa lọ ilé ẹ̀bọ bẹ́ẹ̀ ni ẹ̀rọ olóhùn ti hàn igbá gbẹlẹ́wù lọ́la fún àwọn ìdí babaláwo ńkọ́ ńkọ́ ńkọ́. àwọn ẹgbẹ́ rẹ pé wọ́n bá forí kalẹ̀ fún àwòrán wọn lọ síláṣí wọ́n lè ti padà délé wọ́n bàjẹ́ wọ́n ti forí kalẹ̀ fún kìnnìkan tó jogún lọ́dọ̀ bàbá rẹ̀ kọ́ ọmọ bàbí. gbogbo eléyìí Islam náà rà dá yọ burú. ẹ wá rí lọ́pọ̀lọpọ̀ ọ̀tọ̀ níbi tí Islam kọjú sí ọ̀tọ̀ níbi tí ọ̀pọ̀lọpọ̀ kọjú sí láwùjọ wa. wọ́n ò sì ní pẹ́ tí wọ́n bá wọn kó ní Islam wọ́n ní mùsùlùmí náà làwọn. ṣé rádaràda báṣubàṣu lọ́rùn wọn ń pè Islam ni. a Islam gangan gangan ó lọ nà eléyìí ńlá gara jù tó sì fi ọ̀nà kankan bẹ́ẹ̀ gbọ́ ní nǹkan kan pọ̀. bẹ́ẹ̀ bá ṣe rí mùsùlùmí tó yọ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan rẹ̀ gbọ́dọ̀ rí òtẹ́lẹ̀ bá wọn tẹ̀ mọ́ ọmọ wọn lọ kéwìn ní kí ni bẹ́ẹ̀ yẹn ni kó ń bìn bẹ́ẹ̀ tí ì bá sokun ṣòkòtò kí ni mùsùlùmí so mẹ́sì àtàwọn tí ì sì sun so gẹ́lì subhanallah mùsùlùmí àwọn ìtumọ̀ islam ni àwa ti gbà pé àní kankan ju ọlọ́run tó ní gbogbo nǹkan lọ bàbá tí wàá jẹ́ pé àwọn olùtó ni gbogbo nǹkan làwa ní ẹlẹ́kùnta lọ́fẹ́ dún kòkò mọ́ wa ó bí ìyá lọ́ọ̀yà rẹ̀ dá. àmọ́ nígbà wọn ti fi mọ́nì ẹ̀rí táwọn ọmọ ẹ̀sán kọjọkọjọ ọmọ ẹ̀sán kíjọkíjọ nǹkan ha kí ni ha lẹ́nu. ẹbí mùsùlùmí ni wọ́n kó ìwé ọlọ́ọ̀hù ahad ọlọ́ọ̀hù sọ́nẹ̀t lẹ́mìẹ́lẹ́dì wọn lẹ́mìúlẹ́ wọn lè mọ́kùn tó bá pèpè fún sọ àtẹ̀yàn mélòó ni wá èèyàn mélòó ni wá ẹ rí i pé ń gbà mí èèyàn lè mọ́jú mẹ́ta lọ ẹ wá kẹ́ nìkan mọ́ wá ju ilé rẹ̀ gẹ́ à wà lọ mọ́tọ́lásí ni olójú tí ẹ máa sì mí ni kí ló dé àìsí mẹ́ta lọ ìtẹ̀wọ̀ kún wọn lónìí tó fi jẹ́ mẹ́ta ọ̀daràn òkú wọn nítorí wọn bá tó wọn lónìí ọ̀bá di mẹ́rin tó ọ̀daràn míì náà tó náà tó gbọ́dọ̀ yín lọ tó náà bá tó kún ọ̀rọ̀ ìdìmọ̀ ọ̀rùn. Síbí wà àti wà àti wà ìwọ náà lẹ sá ló fi dàbí ẹni tá a palẹ̀ ọlọ́run ọba láyìn. Ìbáṣepọ̀ ọgbẹ́ gbọ́rọ̀ kùtẹ̀ sí wa tó mẹ́tẹ́lẹ́sẹ̀ wà gbó. Wọ́n á sọ pé mẹ́tẹ́lẹ́sẹ̀ la rí àrí jàmá. Jàmá náà ti bá nǹkan mìíràn, wọ́n ti bọ́ náà ara rẹ̀ dẹ lọ ni. Ẹ ọmọ mùsùlùmí àwọn lẹ́yìn máa bá lóde ọtí àwọn ẹlẹ́mọ̀ bá lóde olóògbóró àwọn ẹlẹ́mọ̀ bá nídìí àyálè àwọn ẹlẹ́mọ̀ bá nídìí àǹsóògùn àǹsóòtà kódà nípò míì ọmọ mùsùlùmí ni wọn bá wọn rọ̀ pé egun ọmọ mùsùlùmí ló jẹ bàbá tàgò wọn bá gbé kódà ọmọ mùsùlùmí tó máa jábọ̀ rẹ̀ ẹ̀sìn kò pé káwọn ọmọ ṣẹbọ bí ti kọ àfi tó bá fẹ́ sórí ibú Islam náà gbọdọ̀ ṣe ní akramakumullah orúkọ lásán ọ̀sán ni di mùsùlùmí o bàbá màmá mi mùsùlùmí ni wọn kò gbé ní dàlùjánà ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wá sí lófin pé gbogbo wa gbọ́dọ̀ mójútó ẹ̀sìn wa ojúṣe wa nù bá a lówó bá a lówó bá a lọ́lá bá a lọ́lá bá a rí ṣe bá a rí ṣe dandan ní ká ṣe Islam táwọn bá wá jẹ́ ni tí máa ń mójútó islam wa dáadáa ayé wa dànù ọ̀run wa náà sùn wa. ṣùgbọ́n tẹ́tẹ́ bá ti rí tó èèyàn bá ti kẹ̀sìn fún wàláhì ayé yìí náà dùn mọ́ wọn. torí bọ́lá náà la rí kójọ àlè ná gbádùn bọ́lá la rí àlè ló gbádùn. bí orí sọ̀rọ̀ orí ṣe àlè jẹ̀ gbádùn rẹ̀ nítorí pé aláàbẹ̀dẹ̀ kiri lẹ́yìn tọ́gbọ́n máa ń nà ọ̀kọ̀lù ìrántí ọlọ́run ló máa ń jẹ́ pọ́pọ́ ọ̀bàlẹ̀ ọ̀lọ́lọ́ ọ̀lọ́kàn rẹ̀ balẹ̀ pọ́sítọ̀ ọ̀rọ̀ amú ni ọmọkàn rẹ̀ balẹ̀ ọ̀lọ́lọ́ ọ̀lọ́kàn rẹ̀ balẹ̀ tágbèrè tó wọn ti káyé ni ọmọkàn rẹ̀ balẹ̀ ọ̀lọ́rọ̀ ọ̀lọ́kàn rẹ̀ balẹ̀ sẹ́ńdì ìtẹ́jọ́ bàbá àjẹbù lọ́kàn rẹ̀ ó ti balẹ̀ nítorí pé gbogbo ẹni tó bá wà tó bá kùnà láti sẹ̀sìn àti sẹ̀sìn iná ni tí ọ̀rọ̀ rẹ̀ padà parí sí. ìsìláàmù wa ọmọ ẹ̀hẹ́ púpọ̀ láwùjọ yorùbá ọmọ ẹ̀hẹ́ gidigidigidi wọ́n ti ṣe pé ńgbà tá à ń bọ̀ wálé ayé ìwé ẹ̀ níwọ̀n àlìjánà la gbà wá ọlọ́dà kúmọ́sí wa bẹ́ẹ̀. Ah, ara ọ̀ràn náà wàláhì ara wọ̀ ọ̀ràn náà tó bá yẹ pé ìtaná lásán la bá sá tí ìtaná ìwà jẹ́ pé yóò lo ìtọ́jú méjì péré kó tó kú tọ́lá ní ká fi ọmọ àkàrà ọmọdéyìn ká fi kó náà ẹ̀ẹ́dì ọgbẹgbẹ̀rún mẹ́wàá ọ̀dájú bá a lè ṣe bẹ́ẹ̀ ìtọ́jú méjì ní o pé láti kéré. iná tó tara àdáná jáde kó tó di pé a ti mú nǹkan ó kéré púpọ̀ báwọn alìsíwájú náà kó la níta yẹn bi wàlá ara wọn ọ̀ràn náà báwọn alìsíwájú náà kàlùkìyàmà wọn sọ pé wọn kó do èkó náà làwọn èèyàn àtàwọn kullama khalu zidnahum sa'ira gbogbo àti bá dàbí ìgbà tí iná ń ṣe bí ìgbà tó ń fẹ́ kú á tún fi kún ni ọlọ́run dákun má ti wá lọ́mọ náà mọ̀nà lọ́ba wọn náà láwọn mú tòfí ha wala yahya kò ní kú bẹ́ẹ̀ kò ní sẹ́mi náà máa di ọ lọ́nà ni. tọ́ àwọn náà tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ kọ́ lè là wa alágbára rẹ̀ wallahi alágbára rẹ̀ kí lọ́ wá dé tó ṣe pé ní tó lè mú wa já sínú rẹ̀ là ń ṣe. àwọn túbọ̀ sí pé àgbọ̀nà ara wa nù. nínú mo fẹ́ràn rẹ mo fẹ́ràn rẹ ìyẹn máa fẹ́ràn ara rẹ ju ọtí ń sọ pé òun fẹ́ràn lọ. nítorí wọn ní lọ́bàjọ́ ní lọ́bàjọ́ mẹ́rin èyí ta ni ìyẹn lè yàn kọ́ paná. tọ́ àwọn tá a wá jẹ́ àwọn bá a fẹ́ràn ara wa lóko àti lẹ́nu lásán àti kẹ́tọ̀. nínú pé èèyàn fẹ́ràn ara rẹ̀ lódodo kó wọ́n ti tẹ́ Islam lódodo sẹ́ni pé ìjọ tó kún ń bọ̀ ẹ̀gbọ́n lákọọ́lẹ̀ tiẹ̀. òjijì wọ́n máa ní pé ah, ọ̀rọ̀ ti kú ẹ̀ńtí alẹ́sì sí. ṣé ẹnìkan kú rí sẹ́yìn rí dá padà? sọ ma bá ẹ̀rù gbọ́rọ̀ ẹni tẹ́wà láyé wọn máa sọ bẹ́ẹ̀ níwọ̀n bá ti lọ ah, wọ́n wí wí wí bàbá yìí ti dé bẹ́ẹ̀ kọ́ gbọ́ ó ti dàrá ọ̀dẹ ọ̀dà ìgbà tí èèyàn bá wá kọ̀ láti ṣe Islam gidi ọlọ́run ní kọ́ nàbí òun pa ọjà wo ibòmú lójijì àwọn tá a wá kù láyé kí lẹ́rù pa lè ṣe fún ẹ́ tó fi wà lójà náà kó sí ó gbà ń kéwàá àti kéda láyé irọ́ lásán wọ́n fẹ́ gbowó lọ́wọ́ yìí ẹtí kọ́kọ́ pàdánù èèyàn ọlọ́ọ̀nà ẹtí wọn náwó dànù tó tó náà ní kékeré aláìlú kékeré àti irọ́ burúkú àwọn fẹ́ gbowó sí ni báwọn gán mọ̀ pé kọ̀dà àwọn àti sọ pé kọ̀dà nítorí pé ibi táwọn ti jẹ lò ibi táwọn bá ti ń jẹ àyè bàjẹ́ ìní táwọn àbá àti ògbówó lọ́wọ́ yín tó ń jẹkújẹ làwọn ìrọ̀lẹ́ àlùjáná tó ti wà àlùjáná òpònú kan á ti kó fẹ́ ra àlùjáná fún alẹ́ nìkan tó lọ pé ẹ dákun afárá bá ń tọrọ ẹ ìmúra bí òfin nù sàárè ẹnìkan ní orú lè mú mẹ̀mọ́ra yá kọ̀ǹdíṣàn fún ẹ gbọ́rọ̀ fa ẹni tó kó kò rí fáànù lò láyé kó tó ku ẹ̀rọ alẹ́ ra fáànù fún ẹ̀rọ yá kọ̀ǹdíṣàn fún nù sàárè àwọn kó sì máa bọ́ wọn lọ ní fásitì àlùláfi àti sanwó fáànù àsanwó yá kọ̀ǹdíṣàn wọ́n fẹ́ràn kọ́ ọmọ fẹ́ kọ́ sẹ́nà fúnra wọn lórí rọ́ torí ẹ̀ wọ́n tó fẹ́ wà lìjánà sanu ara ẹ̀ wọ́n tó fẹ́ wà lìjánà máa ń sàǹsàn pé yẹ torí pé ikú tí ọba dé òjijì ló máa ń dé ẹ má wò ó pé káfíìrì pọ̀ láwùjọ wa kẹ́hìn ọ̀rọ̀ adájọ́ gbogbo wa ní ọ̀rọ̀ àwọ̀ náà wà tó lọ́ọ́ bá ń kó wọn sínú ẹ̀kọ́ bínú ọ̀sọ̀ bọ́lọ̀ gba ọlọ́ọ̀ nọ́mbà yìí ti pọ̀ ju. <laughs> a ní tọ́mọdé bá wọ ọdẹ nwere ìbí wa mẹ́ ọzọ ti mẹ́jẹ káwọn àti àwọn àlùjẹ́ náà wọ̀ náà torí de eléyìí ẹja mójútọ́rọ̀ ara wa o kùdìẹ̀kùdìẹ̀ wa kùkù tọ̀ ó kùkù tọ̀ àkàtìlámù kankan ẹ̀yin náà àwọn ọmọ yín bá láti kékeré a lè má mú tuntun jáde ńlẹ̀ yìí nù. tọ́ ọmọ yìí bá sọ fún nígbà tó dàgbà díẹ̀ pé kí èrò mi fẹ́ ké pẹ̀lú àwọn kan lọ sùkúlù òun ní kí ọmọ fẹ́ ké sẹ́ẹ̀sì gbogbo ara mọ́ àá ẹni fara mọ́ pé kí ń bá wò ẹ̀wọ́wọ́ iṣẹ́ wọn ti pè mẹkáníkà ẹnjìnírì wà ní tẹmíkà ẹnjìnírì ọ̀wà lẹ̀ àyẹ̀kọ́ ni ẹ̀rọ wọn jẹ́ kíníkà mẹdíkà dọ́kítọ̀ ọ̀wà lẹ̀ kó di ẹ̀kọ́ ọkọ̀ kó di tíṣà wọ́n á gbọ́ pé kí ó lọ fẹ́ ẹ̀rọ títí kí ó lásán ẹ̀gbọ́ kí ó lásán kí ó lójú lásán lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ aláìlérò. ó ti bàbá dín ìgbàgbé ní àlùkìyàmà tẹ mà bá tàn án ka mẹkáníkà ẹnjìnírì ibi tá a bá lè pàdé bí wọn kọ̀ọ̀ mẹkáníkà láì àlùjẹ́nà yìí. sáyẹ́nsì tó láwọn tírìtì tábí wà àlùjẹ́nà. àwọn ọmọ tọ́jú aláàrẹ láàlùjẹ́nà pé iye ń tọ́ bá lè tọ́jú ìyẹn Allah oríṣiríṣi ọ̀dọ̀ kò túbọ̀ sí pé táwọn eléyìí náà kọ́ burú o àmọ́ ẹ̀wá lè ti torí gbogbo àwọn eléyìí kẹ́ wá máa sọ kí ó di rádaràda á jẹ́ pé gbogbo iṣẹ́ nǹkan kùn òfò lásán tí ọjà máa kankan ibà yé lásán lọ́mọ ayé lásán lọ́mọ kò gbé ọdún mi kankan torí ẹ̀ ẹ̀rí àkẹ́sí wọn kún lọ títí àkẹ́sí wọn lọ kún lọ títí ẹ jẹ́ ká mójútó ẹ̀sìn wa ẹ jẹ́ ká ra wa lọ́wọ́. nítorí pé ẹni tó bá tẹ̀sìn rẹ̀ fún ọlọ́run bá ké pàwọn tì ẹni tó bá mú ẹ̀sìn rẹ̀ ní kókó ọlọ́run ra ẹlẹ́dàá máa ṣàtìlẹ́yìn fún wa oríṣi ẹlẹ́ àwọn wa kájọ ẹni tí ọmọ gbárùkù tí ẹ̀sìn tí ó sì máa kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ó sì jẹ́ pé àwọn ẹjọ́ máa kọ́ wa àwọn náà lágbọ̀ọ́yé tó péye nípa rẹ̀ nítorí pé tọrọ.

àbá à ń bọ́ ní kankan ló ti gbọ́ bẹ́ẹ̀ lọ lọ́nà tí wọ́n rìn yẹn máa ń sanwó láti lórí ibu ni kí wọ́n á fẹ́ tìyàn la láti sanwó lórí rẹ̀ torí ẹ̀ ọ̀yẹ̀ ká mójútó ẹ̀sìn àwọn ọmọ wa ẹ̀ gbọ́dọ̀ fi wọ́n rẹ̀ torí jẹ́jẹ́jẹ́jẹ́ ńlọmọ ọba wà níbi tó yọlọ ẹ̀yin náà lẹ gbọ́ ọmọ pé ẹ̀fẹ́ bímọ bàtà ìṣe bímọ ajẹ́pàtì bímọ ọ̀tẹ́jọ́ àti bá a sọ ìsìn rẹ̀ òun ló sọ̀rọ̀ ọ láì gbìyànjú sọ máa yín tí o fi sẹ́kù mùsùlùmí tí o fi ní bá nǹkan míì lọ ó fi wá di pé ọmọ èèyàn padà pàdánù rẹ̀ torí pàdánù ọmọ kan sí ọmọ ya torí àwọn ọmọ yín ó lọ́wọ́ tẹ́ wọn kí ó fi nípa ẹ̀sìn ẹ̀yìn pé lọ́pọ̀lọpọ̀ àtọ̀mọ̀ ẹ̀sìn bá ti fẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn tá à ń ṣe kò nítumọ̀ nítorí pé àgbọ̀yé àmọ́ tá à ń ṣe ẹ̀mí ìrìn ló fà ló fi jẹ́ kó ọ̀pọ̀lọpọ̀ àmọ́ súfè lórí sọ̀lẹ́ bàbá rògbò wà súfè bàbá forí kanlẹ̀ àsúfè bàbá jókòó tá à ń ṣàtàyà ìfẹ́ ní ọmọ sú torí náà bẹ́ẹ̀ táwọn ẹni tó mọ táwọn wí tí nǹkan kan jáde lẹ́nu ẹ ẹ subhana subhan òun wọ́n rò pé wọ́n súnfẹ̀ wọ́n rà pé àti bí ọwọ́ adìẹ ẹ̀sìn náà ló ọ̀pọ̀lọpọ̀ tó bá jókòó fún àwọn sàtáyà wọn náà máa wò pé òjò ti rí ìdíjókòó láwùjọ wa báyìí wọ́n á sọ àwọn ọmọ sí báyìí ọmọ sí báyìí ti wọ́n jó wọ́n jó wọ́n máa sọ àwọn ọmọ sí báyìí wọ́n ti àwọn oṣù dà àti bí wọ́n ti ń dafa tó ìsìlámù náà nu. a'udhu billahi minash shaitani rajim. so islam wa ìbùkátà ká máa ń parẹ́ kìí ṣeré ẹ̀sìn lélẹ́yìí tá a fẹ́ ẹ̀sìn tá a wájú wa jàmá táwọn ní bẹ́ẹ̀ máa kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ káwọn mú alukurani wa ọba gba gbogbo nǹkan lórí máa ń oríire ni bá a bá ké pàtì àtàkì dáadáa ní sọ̀dà táwọn ọmọ wọn wá mà kó dán sí wọn lẹ́nu kó yí ọmọ lẹ́nu oríire kọ́dà bàbá lè má mà ẹ ti wá jókòó báwọn bàbá wá sí máa ṣe nu àwọn bàbá tó bá gbọ́n yàtọ̀ sáwọn alágídí rọ́ bàbá kan wá gbá ìkùránì tí wọn náà nígbà máa kà á sínú létí kàkà tó àti ń ọmọ kà ọ̀rọ̀ àgbẹ̀tọ̀ ni wọn kà ẹsẹ̀ ń kà gbọ́dọ̀ mẹ́ta ọmọ ẹ mo bá ti sàtìsẹ́ máa tó mi sọ ọmọ sì máa tún bàbá ń sè yẹ máa tún bàbá ń sè ó rí i pé wọ́n tún mi ṣe mò ń sin lọ́n bẹ́ẹ̀ wọ́n tún mi ṣe mò ń sin lọ́n bẹ́ẹ̀ ni bàbá àwọn kù sí sẹ́mi kọ́lọ́ aláàánú ẹ̀hán yàtọ̀ sí bàbá tó kágídé hárí àti fẹ́ ẹnu kéke ni wọ́n tó bìlẹ̀ làwa ti ń ṣe bá irọ́ lásán ìtàn ìtàn ọ̀rọ̀ torí ẹ̀ ẹ ti ká gbìyànjú ká tún tara ara ṣe lẹ́yìn náà sì lélẹ́ ìjẹ́ ṣeré nígbà bá mọ̀ béèrè nínú táǹtàn nǹkan tuntun tuntun ọmọ yẹn ti wá táwọn ọmọ tẹ́lẹ̀ ẹ dákun kí ni ìdájọ́ nǹkan báyìí o ẹ dákun mo ṣe báyìí o ṣé dáadáa ni àbí ọ̀dá torí pé àgbèrè sọnù nígbà tó máa ń tẹ̀lé fún yà ìyẹn níbi tó ti sa títí kò tó ní ṣe bẹ́ẹ̀ mọ́ tó máa ń tẹ̀lé fún yà ìyẹn níbi tó ń ṣe dáa yọ̀tọ̀ àmà pẹ̀lú báwọn èèyàn ní ìlọsíwájú ní ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn tí wọ́n ṣẹ̀sìn má bèrè làwọn tí ń ṣẹ̀sìn nípa àwọn gbà lọ́dọ̀ ṣéwù ọ̀dọ̀ ṣéwù kọ́lá àti gbẹ̀sì ọ̀dọ̀ anábìwọ̀n Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀sìn tọ́lọ́ sì fi ránà bí sallallahu alaihi wasallam ń bẹnu Al-Qur'ani ń bẹnu Sunnah. ọlọ́run jẹ́ ẹlẹ́dàá nínú ẹnu ẹ̀hànlẹ̀ dìkìrì in kuntum la ta'lamun. ẹ bí àwọn ẹni tó mọ̀ sẹ́yìn ọ̀bá mọ̀ ọlọ́run. àmọ́ ẹ̀sìn tó ọba ti lò lọ́wọ́ bí èrè pé ìbúlọ̀ọ̀sì eléyìí ẹ̀sìn àwọn ṣé wù ẹ̀sìn ti ìsìláàdọ́lọ́ọ̀dún ránà bí sallallahu alaihi wasallam torí kó lè bá àti náà bọ́lọ̀ ti ṣe fẹ́ torí ẹ̀ èèyàn máa béèrè níjọ́ ọ̀gá yé yẹn bẹ́ẹ̀ máa ti gbọ́ èèyàn lò orí bẹ́ẹ̀ lèèyàn wà tọ́lọ̀rọ̀ ẹlẹ́dàá wa tó bá padà sànú èèyàn nípa yọrọ̀ ẹ̀sìn wa ẹ̀sìn Islam ó ń bùkátà ká má dàgùn láti bí olùwádìí máa yí ká tún rí pé mọ́tíláṣí mi tún wù níbi tó rà jìnnà dáadáa nínú dáadáa ni nítorí pé kí kí mọ́sálásí ọ̀pọ̀ orí ni o táwọn mọ́sálásí ọlọ́run fẹ́ràn jù ní gbogbo ìlú kọ̀ọ̀kan kí ni torí pé ilé ọlọ́run ní mọ́sálásí. àyè tọ́lọ̀ wa kóra nínú gbogbo ìlú kọ̀ọ̀kan òun náà lọ́jà torí bẹ́ẹ̀ ni ṣètọ́ ni máa tẹ̀tẹ̀ tiẹ̀ sí orí akramakumullah oníkálukú wa náà lọ́ọ́ màbí tó kù sí ló sì màbí tó ń dáa sí kálukú wa bá sì gbéra rẹ̀ léèrè kápẹ́kì ọ̀pààyàn ní sáà lè rọ́nà lọ tó bá pípẹ́ wa ni wọ́n wò tó bá pẹ́ sí ni wọ́n bá wò ọjà dúpẹ́ kálukú ò lè fèsì kálukú ayọ̀ lè fèsì torí pé òkùnkùn oníkùnkùn nínú ọmọ màlára rẹ̀ ẹ jẹ́ ká mójú tẹ́sí wa o kò sí ní ta ní tán wọ́n tó ẹ jẹ́ ká mójú tẹ́sí wa oní ọba wa lọ lọ́jọ́ tá a bá kú òbí owó ò ní bá wa débi kan ọmọ màlẹ́bí kò ní bá wa débi kan oníkálukú wọn wọn padà ní yóò wá ku oníkálukú pẹ̀lú tó gbélé ayé jù torí ẹ̀ ẹjá dúró báyìí káfá yìí lẹ̀ fún béèrè ẹni fẹ́ béèrè ṣùgbọ́n al-Islam al-Islam al-Islam ọ̀dọ̀ wà o kó dánwà wa mo ti jẹ́ mùsùlùmí kọjá tí mo tẹ́kù ó ní bàbàrà mùsùlùmí ni mí òǹkọ́ ní bàbàrà tí mo mọ ní sáà ń pè bẹ́ẹ̀ mo sì mójútó bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ó ní kókó èmi jẹ́ mùsùlùmí ọ̀kan mi ìyàwó àtọmọ mi jẹ́ mùsùlùmí kí n tó lé o orí búlá lélẹ́yìn. nítorí bí ẹ̀ bá ń pọ̀ sínú rẹ̀ ń dùn lágbọ́n atara tiẹ̀ ọgbẹ́ ló sì wà nínú rẹ̀ nípa tìyàwó àtọmọ rẹ̀ sọ̀rọ̀ mùsùlùmí wọ́n èyí tó ní màtara ẹni nìkan lọ́dí ayọ̀ lẹ́dí na amẹ́nu kó anfusakum mọ ahlikum náà وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم yaf'aluna ma yu'marun ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ wá àtọ̀fórí ara yín ẹ tún wá ìsọ fún àwọn ìyàwó àtàwọn ọmọ yín níbi náà o ẹ wá àtọ̀fórí ara yín ẹ wá àtọ̀ fún ìyàwó àtọmọ yín níbi náà torí iná tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí èkó rẹ̀ òun náà làwọn èèyàn àtàwọn òkúta o àwọn mọ̀lẹ́kà bẹ níbi náà yìí wọ́n jẹ́ ẹ̀sọ̀ àwọn Amẹ́ríkà yìí jẹ́ alágbára tó nípa kò sọ́nà tẹ́lẹ̀ lé yí pé àjọ fọwọ́sowọ́pọ̀ borí wọn o láti sá lọ wọ́n yìí sì sẹ́lọ̀ nípa tó bá fi pa ọ́ láti òun ọlọ́run bá ní fún oṣù ni wọ́n máa ṣe torí náà yan ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam Islam dánwọ́ wa o ẹ̀jẹ̀ amójútó ẹ̀mẹ́jẹ̀ àfi ṣeré ọ̀dọ́ ni mí ọmọdé ni mí irọ́ lásán o àti kékeré náà nìyẹn ti mójú tẹ́sìn o ẹni tẹ́sìn tó bá ti rọ̀ lọ́rùn ní kékeré irú wọn kò ní gun wọn lápá tí wọn bá dàgbà àwọn ọmọdé wa kéékèèké wọn ò ti dàgùn láti o láti ìgbà tó mú láti wà lọ́dún méje lànàbí ti ní kẹ́ máa pa wọn láti fún ọ lọ sí fún ọ lọ sí náà fún ọ sí sọ̀lá lọ́wọ́ bá ti pọ́dún mẹ́wàá tí ò sí sọ̀lá anábì sallallahu alaihi wasallam ní kẹ́ nà wọn lórí àìsè sọ̀lá tó ẹ rí i pé àìmójútélé lọ́fà ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ti wà tó hù láwùjọ wa lónìí kì í lọ. Nínú àti ìpàtàkì ọ̀rọ̀ pé àwọn ah, ọlọ́run ní wo gbogbo eléyìí ẹ̀ ti ti rí ìwé kan gbà lọ́dọ̀ burúkú. Ọlọ́run ẹlẹ́dàá wa ó ní mọ̀ fi ẹ̀sìn tiwa ẹ̀sìn Islam kó fi rọ̀ wá lọ́rùn. Ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó tún wá sí níbi tá a bá kù sí kó tẹ̀ ní wá ní àtẹ́wọ́gbà kọ́dà kún kọ́mẹ́ntì kọ́tì sí wa lọ́wọ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جزاكم الله خير السلام عليكم ورحمة ojúṣe ilé àti tí mo fẹ́ bèrè lọ́wọ́ ẹni tó ẹni tí ó ń bẹ̀rù ẹni mi ò wá bá ẹgbẹ́ ní gbogbo àdúgbò lọ́nà tó wà aláìsàlẹ̀ mi. irú ẹni bẹ́ẹ̀ bá wá kú láwọn èèyàn ń fẹ́ pèsè èrò bá ń fẹ́ fún wọn ní wọ́n bàjẹ́ ìlú tẹ́lọ̀ mi lọ́sùn bẹ́ẹ̀ rẹ̀ fún mi. Aleykum selam. Ìdáhùn àdínlẹ̀ tó tẹ́tẹ́ méjì alákòókò ènìyàn tó wọ́n ní ọdún ní nínú ọ̀nà tó bá nípìnlẹ̀ yìí ẹnikẹ́ni ẹnikẹ́ni ṣùgbọ́n ẹ̀dọ́gbọ̀n ẹni ìtàn ìlọ́gbọ̀n ìgbésẹ̀dúnà ẹni ẹ̀rọ ńlá ní ìwà àtọ̀gbẹ̀ ọ̀nà tó ìwà àtọ̀gbẹ̀ mẹ́ta ọ̀gbẹ́ ẹ̀ẹ́kẹ́ni ẹ̀ẹ́kẹ́ni ọ̀gbẹ̀. wọ́n wá rẹ̀ wọ́n rẹ̀ wọ́n bí mo fẹ́. alhamdulilayi wọ́n bá kú tó ti jẹ́ kókó tó kú ẹni bú ni gbogbo yẹn á mà sí. ó wá kú gbogbo yẹn wá ń la ana rẹ̀ bóòlù lẹ́yìn rí. ọkọ ni pé sẹ́yìn bá ń pèèyàn lẹ́ni ire àbẹ́ni ibú ó ní í ṣe pẹ̀lú pé ìyàwó gan lẹ́yìn náà nítorí pé irú ẹyẹlẹyẹ wọ́tọ̀ ẹ máa jẹ́ ní ibú jẹ náà gbogbo ẹni ibú lẹ́ni ire lọ́dọ̀ tẹ̀ gbogbo ẹni ire ó sì jẹ́ ibú lójú rẹ̀ tòun bẹ́ẹ̀ náà ni ẹ máa jẹ́ ọlọ́run lódodo. gbogbo ẹni tí ò bá ti jẹ ni ọlọ́run bíi ni ọkà kan ní gbogbo ẹni tí ọba ti jẹ ni ọlọ́run bíi tiẹ̀ yọ ọkà kan ní sọ pé gbogbo èèyàn láwùjọ ń pè wo àwọn náà lára bò wọ́n rí nítorí dì í ni pé bá tẹ́sí di islam mú dáadáa nírú àwùjọ yorùbá wa yìí tẹ́ǹkì fún ọlọ́run ọba má tàtàlẹ́ni tó pè yín lẹ́ni rè àfi tí wọ́n tẹ́sí ọ̀rọ̀ lẹ̀ sí. nítorí pé tẹ́sí ọlọ́run kó sínú pọ̀ gan tẹ́ẹ̀bá wọn pamá tẹ́ẹ̀sẹ̀rẹ́ ẹ̀ńkí látòrí ìyàwó yín gan ẹ̀sì dẹni bú. a ah, ìní ìṣẹ́ títà ìdí ìyàwó bá bẹ̀rẹ̀ ọ̀gá ẹ̀ sílé. àwọn tó máa wọlé ó bẹ̀rẹ̀ lọ́wọ́ apalọ́ àwọn olórí ibú. nígbà tí ìyàwó tó rán ọkọ mu ó dé jámú ni. wọ́n á sọ pé kí ló ń sọ̀rọ̀ wọn fún mi sí. wọ́n pa ìgbà wọn lọ sọ yìí. bí wọ́n sọ tiwa náà bí ó gbé yà. àlùkìyàmọ̀ lágbára ó yẹ kí wọ́n máa kó ládàá ká máa bọ̀ wọn ni ìyàwó bá ń tọ́ àtúbọ̀dọ̀ sọ̀rọ̀ mọ́nú lé ògbé gbọ́dọ̀ ti wí náà ní ọ̀dọ́ àkókò máa bẹ́ẹ̀ sì tọ́lọ́ ọ̀gbà. àti wàá sọ pé gbogbo èèyàn ń pè ọ́ lẹ́nu ibò ó ń bùkátà kí ló ń gan ṣe. ẹ̀sẹ̀ bá sọ dábà gbé sórí òṣùwọ̀n òfin ọlọ́run lódodo èèyàn lè máa ṣe bá àkọjá ní rè. ṣe ìgbà náà lọ́rọ̀ wọn lè nítumà. àmọ́ àmọ́ kókó nǹkan ti ti tọ́ sọ́dọ̀ ẹni ibú a ti ti mà kéèké ti gbogbo ẹni tí èèyàn bá pè lẹ́nu ibú lẹ́nu ibú torí náà ń bùkátà àwádìí wàá yí ohun tí èèyàn bá ti wá kú tó bá fi lè kú mùsùlùmí òfin ọlọ́run ní pé ẹ̀gbọ́n sọ̀rọ̀ rẹ̀ láì dáa á ń bọ̀tìbọ̀tì pẹ́ ṣe pè fún un. Ànábì Muhammad sallallahu ó ní ẹ̀gbọ́n ọmọ sọ ẹ̀dá nípa àwọn òkú o fa innahum qad aqdamu ila torí kí wọ́n ti lọ bá nǹkan gbélé ayé ṣe ẹ má ti tiẹ̀ fún tiwọn o àti ẹ má ti tiwọn fún tara yín ẹ má lọ rẹ ẹrù ẹ̀ṣẹ̀ lẹ́yìn bá jẹ́ mùsùlùmí kí ẹ sì mọ̀ pé ẹni tó kú mùsùlùmí ló kú ẹ tètè méjì bẹ́ẹ̀ bá ti lè sọ dáadáa ń parí lẹ́yìn ìjẹba àwọn. àyàfi tí bá yẹ pé ọ̀rọ̀ bá kún káàtì. kò tó ní mùsùlùmí sunna anabi muhammed sallallahu alaihi sọ pé ẹ bá gbèdì tàrí rẹ tẹ ẹ sọ fún yín pé ọmọ ẹnà ni ẹ sì pé yorùbá wò tún sọyún islam ọmọ gbogbo bá ti lè kú mi sí islam kò lè bu ní oṣù. kọlọ mẹ́ta wò sórí ibù ìyàtọ̀ sílẹ̀ ìkílẹ̀ fẹ́ máa sọ́n pò o tó ní ìsìn òkú kan ó bú ọrí o ti wá dòkú ní ìsìn ọwọ́ àlọ́ fẹ́ gbẹ̀sán ẹ̀ ṣé gbẹ̀sán gbà tọ́ àlàyé àbí ìtúkọ́ sọ alágbára dọ̀lẹ́ lọ́wọ́ amúkẹ́nu jẹ́ ọmọ jójógbé nítorí kí wọ́n lọ gbẹnu lọ torí wọ́n lọ padà kú sẹ́lẹ̀ ìjẹ́bù ti jẹ́ ń bẹ̀rù wọ́n ní tí ẹ̀ máa jẹ́ mùsùlùmí ó sì ń ṣe Islam arúgbó sọ láti rẹ ọ̀sẹ̀ ìwọ́n kò níyàwó kó wọ́n ní Islam rẹ̀ àìlóbìnrin kò yọ ń kó ní Islam àìfẹ́yàwó kò pé ká má jẹ́ mùsùlùmí nítorí pé ń bẹ́ẹ̀ náà yẹn ẹgbẹ́ tó kọ̀ tako fífẹ́yàwó kò sì máa wò pé ká fẹ́yàwó kì í sara Islam ṣùgbọ́n òun gẹ́gẹ́ fún ara rẹ̀ ló máa ti ń sọ lẹ́bi kéèyàn yóò gbogbo ẹ̀ní kọ́ lọ́ọ́ fẹ́ àwò ṣé kẹ́hìn fẹ́ káàdìrì ló tún mi. àdúgbò tí àjẹ́ pé kìí sọ gbogbo ṣùgbọ́n obìnrin yẹn rìn sí kò rántí pé di òun lè rí láyè ó tilẹ̀ jẹ́ pé bóyá lẹ́ẹ̀kan láàrin ọdún márùn-ún kò ní bùkátà sóbìnrin ẹjọ́ wà bẹ́ẹ̀ tí èsì ti pé ó ń wò pé kì í sara Islam kò sẹ́lọ̀ tòṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kọ́ pé ìyàwó péjú kọ́mọ̀fẹ́ lọ àmà ṣe lójú kòkòrò sẹ́wà o tóra tó lóore jù nínú àlùmọ́ yìí ọ̀nà làánàbí sallallahu alaihi wa sallam ọ̀nà ìyàwó rẹ̀ pọ̀ jù àmọ́ lọ́nà tọ́tọ́ o pẹ̀lú báyìí a mọ̀ pé ọ̀n bẹ nínú àwọn olùmọ̀ẹ̀sìn Islam àǹjẹ́ pé tí wọ́n fi kú wọn fẹ́ yàwó kò sì yọ wọ́n kù lábẹ́ gbólùmọ̀ ńlá ni wọ́n jẹ́ ní Islam gẹ́gẹ́ bí alimami Nawawi rahimahullah sheikh islam ibn Taymiyyah rahimahullah gbogbo olùmọ̀ ńláńlá àwọn náà mọ̀ ọlọ́run máa ń tẹ́ ọ̀fà tí wọ́n fi fẹ́ àwọn wàá túmọ̀ sí pé àìsàn ẹ̀kọ́ kí ó fi náwó àìmọ́ fẹ́ jẹ́ bí sẹ́kùn Islam fẹ́ jẹ́ nífẹ̀ẹ́yàwó ọkàn àbùkù tó bá gbèsè lẹ́yìn ni pé ọ̀fẹ́ àwọn ti ṣe zìnnáká yes àìpọ̀ dàrán ni ọ̀daràn burúkú ni. eléyìí jẹ́ náà wọ́n ní mùsùlùmí tó wá níyàwó náà kọ́ ṣùgbọ́n ìyàwó rẹ̀ kì í ṣe sọ́lá. tọ́tọ́ kọjá pé oúnjẹ tí ìyàwó bá ń sè fún oúnjẹ yìí. báyọ̀bẹ̀rẹ̀ yín tọ́ka sí pé mùsùlùmí náà la mọ̀ ẹ̀wọ́ sí ṣùgbọ́n kì í sin lọ. ẹni kí ìbá ti sin lọ ìṣe mùsùlùmí. òfin ọlọ́ọ̀dá lórí pé ń tẹ́ bá ń fẹ́ obìnrin kan lórúkọ pé mùsùlùmí. ṣùgbọ́n jẹ́ pé kì í sin lọ ẹ̀ lè dànù torí pọ́lọ̀ sọ pé wàlẹ́ àtúntìkú bí àìsànù ìkàwé afẹ́rù àwọn obìnrin tó bá jẹ́ kébèrè ẹ̀ gbọ́dọ̀ jù wọ́n mú o ẹjọ́ máa lọ rẹ̀. ọlọ́ngbà pé mùsùlùmí lè fẹ́ àwọn ahlul kitab bí àwọn yahudi àbáwọn nàfàrà bí kọ́fẹ́ grace àbí kọ́fẹ́ dorcas juliana mary ọlọ́run gbà kó lè fi àwọn eléyìí àmọ́ ìwọ̀n káwọn ikúkú ṣe sọ látẹ̀lẹ̀ wọn ṣe mùsùlùmí ṣe wọ́n lọ máa ń tọ́ jẹ́yú tó fi wọ́ ọlọ́run ló ń gbà. àmọ́ kò gbọ́dọ̀ wá gba tẹ́rìn mọ́ lọ́wọ́ wọ́n á di káfìrì gẹ́gẹ́ bíi tiẹ̀ àwọn ọmọ náà tún di káfìrì gẹ́gẹ́ bíi ti yára ọlọ́mọdé ìdí táwọn fi gbà ní pé tí wọ́n bá tẹ́ àwọn ahlul kitabi bí àwọn ṣọ́ọ̀ṣì àwọn sinagogu àlékún ni fún Islam nígbà pé ọmọ tó bá bí ara wa làwọn ọmọ àmà jẹ Islam lálékún àmọ́ wọn ò lágbára rẹ̀ láti lè darí ilé rẹ̀ káwọn ọmọ rẹ̀ ọmọdé kèfèrí sera rẹ̀ lẹ́gbẹ́ jẹgídẹ́ mùsùlùmí nìkan fẹ́ tẹ́lẹ̀ ìjẹbù ti ṣe jẹlẹ o tẹ́lẹ̀ wọn fẹ́ obìnrin kan pé mùsùlùmá ni kì í wá sí náà òfin ọlọ́run ní kíkẹ́ lè dànù kíkà lóko sí máa wọ́n sọ mí lẹ́nu wọ́n sọ lẹ́nu ṣé inú kéèyàn sọ lẹ́nu àti kọ́ tẹ́ lọ́dọ̀ ọlọ èwo lọ́sẹ̀ pẹ́rẹ́ àkẹ́wọ́ sọ lẹ́nu mà. wọ́n ní síbi ẹ̀ bá kú ní mùsùlùmí láti mọ́ lẹ́yìnrín tá a bá ṣàdúrà àbújá àti tẹ̀yìn ní àjọ ní ká máa ṣàdúrà ká máa kí alùpùpù àná. كان أبي الزبين ارحموا أمواتكم بالدعاء والصدقة àkọ́kọ́ àwọn sọ́ba àdìsí wọn sì mú bíi tẹ̀sírí wa kólẹ́sírí ìdáde wa sọ bíi tẹ̀sírí sọ muslim ní báàbò tẹ bá rí muhammed gbẹbùn ẹrù kẹyìn kan máa ń parọ́ báà ni àwùjọ ẹrù pé ọ̀rọ̀ òkú la wà ẹ lọ gbé wálé <laughs> so three lẹ́yìn akọ ni pé kò síbi tá a sọ pé mẹsàdúrà fún mẹsàdúrà fún kùbà ò tá a máa ṣépè fún àyẹ̀wò sallallahu alaihi wa sallam ó sọ pé tẹ̀ ń bá ń ṣe àdúrà tẹ̀ ń bá ń ṣe salati sókùlà fa akhlisu lahu min ad-du'a ẹ gbàdúrà fún tọkàtọkà nítorí pé ń bò káàtà rẹ̀ tó pèlè lẹ́yìn. bákan náà ọlọ́run tún sọ fún wa nínú Al-Qur'an ọlọ́run alladhina ja'u min ba'dihim. يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله يريد واو forí di àwọn ẹni tó ti síwájú wa pẹ̀lú gbàgbọ́ òdodo ọlọ́run sọ fún wa nípa táwọn ẹni tó dé lẹ́yìn àwọn sàhábà rẹ̀ ṣe ládùá. ṣé o mọ́tàdúrà fún kùnbó lọ́wọ́ àánú islam kò sínú islam ìsìláàmù sọ pé ẹ̀sà tó àfọ́. bákan náà kí ló lọ́wọ́ sọ pé káwọn mọ́tò máa ṣe fọ́bì rẹ̀ wọ́n kó rọ́bẹ̀ hàmùhàmá kẹ́mẹ́ rọ́bẹ̀ mi fọ́kìrọ̀ ọlọ́run bá mi kẹ́ bàbá àti ìyá mi gẹ́gẹ́ bá àwọn méjèèjì bí wọ́n ti ṣe ṣèkẹ́ mi bá ṣe ṣètọ́jú mi nígbà kékeré mi ìjẹta àbá màbá wọn kò síbi tí Islam ti sọ pé mẹ́tàdúrà fọ́kù ṣùgbọ́n ìsìláàmù ọ̀gbà kẹsàdúrà dáadáa lẹ̀ wọ́n lọ kí alukurani fòkù sókù lọ́lọ́run ti torí rẹ̀ sọ alukurani kalẹ̀ ẹ̀ńkẹ́ dàlá ọ̀run fòkù kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ńkẹ́ yá àti fòkù kí ni ń jẹ́ bẹ́ẹ̀ abẹ́ ìwọ oúnjẹ àwọn olólùfẹ́ tí ò ní sàdúrà fòkù lẹ́gbẹ̀ẹ́ owó sẹ́ abẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ó ní àwọn ẹ̀rẹ́dà yàtí kọ̀ọ̀kan yé dáadáa yìí. ẹ̀yìn kì í gbé oúnjẹ finish sọ pé ẹ̀ ń sàdá ọ̀fọ́kù àlẹ́bí náà ń sàdá ọ̀fọ́kù ṣé ń gbàdá nípa ní kẹ́ ẹ̀ sàdá ọ̀fọ́kù ọ̀nà tẹ́yìn gbé sọ pé ẹ máa gbé gbọ̀nà tẹ́yìn gbé gbà ẹ ti máa ń kọ́ gba àmọ́ bí yìí láti máa tẹ̀kọ́ dáná fúnra ẹni ẹgbàgbé ẹ̀ nígbà tí jẹ́ pé nìkan ń tajà náà tọ́lọ̀ ń jẹ ẹgbẹ́ mi bókù bá kú nìsín tó àwọn akadà láìlú bókù bá kú tí wọn ká wa sí bókù tí wọn ò jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ náà kú kọ́ ọmọ sọ́sẹ́ ọmọ rẹ̀ sì kẹ́ bàbá ẹni ká ṣe náà torí wọ́n ní ẹjọ́ ṣe fẹ́ ṣe ṣe kó lè bá ṣe kí ni kó lè bá rí bí ṣe rí ẹ sọ gbogbo ẹ̀sìn dàgbà ọ̀yẹ́yẹ́ ọjọ́ ti lè má nǹkan nù òní máa bá wọn lọ sóde à ń ké dàláìlù à ń ké yàsìn à ń ké kùránì fòkù òkú lọ́lọ́run bá kùránì bá sọ̀rọ̀ èèyàn kan wá kú bò náà gbogbo àwọn tí máa kó lọ sóde wá dé pétérò níjọ́ kẹjọ lágbájá máa ń ṣe ń ṣe fara yá sí mi sí iná wá rẹ láti pẹ́ láti bá yẹn sọ náà fún ọ̀la ẹ̀yin ọ̀gbọ́n pé káwọn máa ṣe bẹ́ẹ̀ ẹ máa pàtẹ rẹ̀ á máa gbowó ẹ̀yin náà ń náwó lónìí ni àbí tí bàbá àgbà tó kú onímọ̀ọ́lá yẹn ṣe gbogbo ọjọ́ kẹta ogójì ọjọ́ ọjọ́ kẹjọ gbogbo ọlọ́dọọdún ọ̀rọ̀ àkùtà ni bàbá gbọ́ pé wọn gbọ́dọ̀ sí lẹ́yìn ìkúra báwọn ti èyí tó ń ti lójú ayé tí ó burú ẹ̀rọ àkùtà ẹgbẹ́ wà sí àbí òkú máa gbọ́ wà sínú sàárè fa tòtòrí délé ẹni tí ń sẹ̀yìn jẹ gbọ́ bàjẹ́ ẹ̀yin tá ń tajà ní kọ́lọ̀ ní ká kúrò nípò nípò koríko lọ́wọ́ ẹran nítorí pé koríko ò ní fẹ́ ẹran ò ní fẹ́ kí koríko ọ̀tá torí pé koríko lọ́wọ́ máa jẹ tó tó é wu àwọn ẹni tí máa ń ta àwọn èèyàn jẹ kágbọ̀ọ́yé tó péye ọ̀wà ń pẹ̀lú ìsìláàmù ní kẹsà àdúrà fún ṣùgbọ́n kò síbi tí ìsìláàmù ti sọ wípé kẹ́ ẹ máa ṣàdúrà àdádálẹ̀ eléyìí táwọn àbá ń ṣe káàmù yóò burú sẹ́yìn ọmọ dàkú ilẹ̀ lọ́pọ̀n lẹ̀ oníkálukú ọ̀dàpọ̀ náà ó ti àrísìkì fún bẹ́ẹ̀ èèyàn àwọn àtọ́gbà àwọn èèyàn lẹ́yìn fẹ́ máa jẹ àdúrà àdúrà àdúrà àárọ̀ àdádálẹ̀ bẹ́ẹ̀ tó máa ń mọ̀ pé ọtí lọ́tà fún oṣù lọ sàdúà tó máa ń mọ̀ pé ọ̀gá ni bàbá lóòtà fún oṣù lọ sàdúà tó máa ń mọ̀ pé ọlọ́gbọ̀n owó ni tẹ́lẹ̀ tẹ́ máa kó gbé àwọn èèyàn ká lórí àkìtà ni ó fi pàṣẹ àdúrà àdúrà kan ni ìbá ìjà Yorùbá ni. owó làwọn ọrụ kò sí tọ́ka wọn ọlọ́run bá kó wọn ná látàrí dáradá kọ̀ọ̀kan wọn. sọ ẹ̀sìn Islam kìí ṣeré ẹ̀sìn Islam òun náà ní kọ́lọ̀ ń sọ ànábì sallallahu alaihi wasallam naam ẹgbẹ́ sọ̀rọ̀ bàbá naam. a nídìí rẹ̀ àwọn àdàǹlọ náà ni lọ náà ni kọ́lọ́ mọ́ lẹ́yìn náà. wọ́n lè bá imam lórí sọ́láàtì imam ti wá sáàtì ká tó dé imam wa forí kalẹ̀ ní ìforí kalẹ̀ ti gbàgbé ṣáájú àbí lẹ́yìn ìgbà tó sálámà táwa wá dé táà bá nígbà tó sáàtì ṣe wọn ṣé àwa náà lára táà forí kalẹ̀ ni àbá ní forí kalẹ̀ bákan méjì ni ṣé àwa bá tó rákà kan àbá àbá tó rákà kan ṣé ìgbà tí bá tó rákà kan ìgbàgbé ẹ̀ ṣé ìgbà tí bá rákà kan òun náà ní kíkà jẹ́ pé abá ní rúkú kan báyà rúkú ti parí tọ́ àbá àbá kankan ó ti ó ti rúkú ti parí ó ti gbórí tó ká òtó dé ó forí kalẹ̀ kó tó sálámà àbí forí kalẹ̀ lẹ́yìn ìgbà tó sálámà kọ̀ọ̀kan wa torí pé àwọn ọ̀bá rákà kan ẹjọ́ bá bá rákà kan méjì mẹ́ta irú wọn tó bá ti ṣe lè má mùsùn náà àmọ́ tí ọba ti bá tó rákà kan kò sí dọ́kàn tí ọba ti sálámà tí ọ sálámà nù tó bá tó rákà kan ìmáàmù wa gbàgbé ìmáàmù wa forí kalẹ̀ kó tó sálámà sábà tó mo ti bá tó rákà kan dandan dandan máa forí kanlẹ̀ pẹ̀lú ẹ̀ǹgbà. tó bá dé pé lẹ́yìn ìgbà tó sálámà ló tó forí kanlẹ̀ èmi ò ní forí kanlẹ̀ tó ń ti pé mo bára kàkan orígbà mo bá parí sọ láti tèmi náà lèmi náà wàá forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà tèmi ẹlẹ́yìn ìjọba. wọ́n ní bẹ́ẹ̀ bá jẹ́ aṣíwájú ìjọ àkọ́kọ́ èdè ìhùn kìí ṣèdè àwọn mùsùlùmí kò sí jẹ ìjọ ìjọ ìjọ nínú Islam tẹ́lá kété ẹ̀ bá jẹ́ lè máa mú ẹ̀ bá jẹ́ ìmáàmù panisọ́tọ́ kọ́ máa gbowó èlé tí máa sì ń gbowó èlé tọ́tọ́ kọ́ máa ṣe lè máa mú owó èlé haram ni ẹni tí bá ń gbà òfin ọlọ́run sọ di pòkì ṣùgbọ́n kì í ṣe owó èlé nìkan ẹni tí bá ń mutí ẹni tí bá ń ta tẹ́tẹ́ ẹni tí bá ń falè ẹni tó jẹ́ pé kíkẹ́ púpọ̀ àwọn ẹ̀rọ ẹni tó jẹ́ pé nìsí ṣòkòtò rẹ̀ máa wáyé pòkì náà ní lábẹ́ òfin ọlọ́ tí ẹ bá máa fọ́ àgbọ̀n rẹ̀ dànù pòkì ní lábẹ́ òfin ọlọ́ kò sẹ́ máa ń jẹ́ lábẹ́ bẹ́ẹ̀ èèyàn púpọ̀ náà lọ̀rọ̀ báwí tó tọ́tọ́ kí wọ́n ṣe lè máàmù wọ́n sọ nínú òfin ṣẹ̀ríà pé tá a bá rẹ́ni pípé lẹ́kẹ́rù àwọn eléyìí àwọn eléyìí àwọn eléyìí náà la rí tán kò sí búrẹ́dì ẹ̀tọ́ lẹ́yìn wa náà ni lópin ìgbà tí ọ̀jẹ́ pé ń ṣe kẹfẹ́ rí tí ọ̀jẹ́ pé ń ṣẹbọ tí ó sì máa ṣàdádálẹ̀ sọ́sọ́ níbi kẹfẹ́ rí àmì àlè má mú pòkì àwọn ọlọ́pàá jù nítorí kékeré wọn pè ń pòkì àwọn ẹni tí máa ń takò àwọn òfin ọlọ́run àwọn náà jù ike ní ìsìnkú ẹ̀ máa mu sìgá pòkì nìyẹn náà ẹ̀sẹ̀ ìgbà tó máa mu gbó pòkì ńlá. so bákan náà ẹni tí ń parọ́ pòkì nìyẹn náà. so gbogbo olú àwọn nǹkan wọ̀nyẹn ọjọ́ ní pòkì. ipò imam ipò ńlá wá ní tó yẹ kó jẹ́ ìka àwòkọ́sí. tọ́ba tí wàá gbárù àwọn pálapàla ségesège lọ́wọ́ rẹ ẹ̀rí pé yóò máa mú bad reflection wá nípa ẹ̀sìn pé ah nínú ìfẹ́ ọlọ àwọn olùmọ̀sọ pé tábàtẹ́ fi hàn sílẹ̀ máa mú kò yẹ kó tó máa tí wọ́n bí gbọ̀nà zìnà kí ló ti kí lẹ́sẹ̀ tì kí lẹ́sẹ̀ tì tó lọ́sẹ̀ nǹkan lọ́sẹ̀ ọkùnrin àti obìnrin tán bára wọn ti zìnà àwọn ni wọ́n sẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ní kọ̀ọ̀tọ́ lọ́dọ̀ àwọn màlìkíyà kọjọ́ máa zìnà. wọ́n ní kí ló dé wọ́n ní sórí èkó ńlá ni kò rí máàmù kò ní sọ akọ́wọ́ jẹ́ sí àwọn ọlọ́dọ̀ tí wọ́n ní sáwọn ọlọ́dọ̀ lè máàmù ọmọ àlè. ọwọ́ mọ àlè dápò á ọ̀dàngrédìẹ̀. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ipò lè máàmù bó ṣe ga tó bẹ́ẹ̀ bá gbọ́ ni wọ́n máa ṣe tí ọ̀dà ni wọ́n máa tẹ̀lé lánàá ẹ̀ríkì lánàá anábì sallallahu alaihi wasallam ó ní ẹ máa fọwọ́ ọ̀tún jẹun ẹ máa fọwọ́ ọ̀tún mọ́ mi àṣetán ló máa fọwọ́ ọ̀tún jẹun ló máa fọwọ́ ọ̀tún mọ́ mi torí ẹ̀sìn ẹ̀ máa tó àṣẹ ń tọ́ta kó èèyàn ti pòkè. tó gbogbo rẹ̀ lẹ́yìn ìjọba já síwájú nínú ọ̀rọ̀ ìsìn yóò jẹ́ ń tọ́mù fẹ̀ ìyẹn dáadáa kò sì ní máa jẹ́ni tí máa máa tako sànàbì Muhammad sallallahu alaihi wasallam. wọ́n ní èèyàn ń ta oúnjẹ bí adìẹ bí ehoro wọ́n ní kí lè máa tó oúnjẹ ẹlẹ́dẹ̀ náà ọlọ́mọdé ọlọ́mọdé nítorí pé títí oúnjẹ ẹlẹ́dẹ̀ ó sì wà síkà kẹ́kẹ́ ẹlẹ́dẹ̀ ó tètè máa pamọ́ kẹlẹ́dẹ̀ pọ̀ láyé ẹ rí i pé àwọn tí ò gbẹ́sì Islam yé àwọn sọ pé ẹlẹ́dẹ̀ sísìn ó ní ìpẹ́mí rẹ̀ nítorí pé ẹlẹ́dẹ̀ lè bímọ ogójì lẹ́dẹ̀ náà yàtọ̀ tó wúlẹ̀. ilé ìwọ ẹgbẹ́nà a'udhu billahi minash shaitani rajim. àmọ́ oúnjẹ adìẹ lẹ́yìn ta àwọn ẹlẹ́dẹ̀ ni wọ́n rà wọ́n ti ń bọ́ ẹlẹ́dẹ̀ kọ̀ọ̀kan yìí. ìwọ́n náà ọ̀bí ọ́ pé tí yàrá bá ra ń jẹ adìẹ kọ́ sọ bákan náà wọ́n ní táwọn bá jẹ́ ẹni tí ń tọ́jú ẹranko táwọn lè máa bá wọn tọ́jú ajá dáadáa dáadáa nítorí pé ẹranko ni gbogbo ẹranko tó sì lẹ́gbẹ̀ẹ́ sí ń mú téèyàn bá fi lè ṣe dáadáa sí èèyàn gbẹ̀sán lọ́dọ̀ lọ àmọ́ pẹ̀lú májẹ̀mú tọ́jọ́ pé ajá yẹn ẹni tó gbé wá fún ìtọ́jú kọ́ máa lò fún ìtọ́jú àkótọ́ lọ́wọ́ erékò fi hàn lọ́n sọ pé ẹ lè lo ajá fún àti ṣọdẹ ẹ lè lò ó fún àti dẹran ẹ lè lò ó fún àti sọǹkà gbogbo tó bá yàtọ̀ sí mẹ́ta yìí èèyàn máa dẹ́ṣẹ̀ jọ lójoojúmọ́ ni ẹnìkan agbẹjọ agbájá wọn ní jack nìyẹn àwọn jọ máa sùn ní jack ní tó kú jack wọn rò pé so ẹnìkan gbé ajá wọn ó sọ báyìí. ọ̀rẹ́ rẹ ọlọ́mọdé ajá tí ọ̀tọ̀ ká bàbá ẹ̀ rìn lọ lọ́nà ẹ wá rí sí pàkúté mú ajá ajá tí pàkúté mú ẹ ẹ wọ́n lò fún dáadáa wọ́n lò fún dáadáa lọ bí ti gbọ́ lọ́wọ́ pàkúté yìí sẹ́lọ̀ ó ní ó ní gbogbo nǹkan tó bá jẹ́ ní tó ní ọ̀dọ̀ tó ní tí ọba ń ṣe dáadáa sí ẹgbẹ́ kan lọ́dọ̀ ọ̀lọ́. eléyìí túmọ̀ sí wípé ẹ̀ríkì ọ̀kan nínú àwọn ọmọ Israel ló wá nínú hadith wípé òǹgbẹ́ngbẹ́ òun á wọnú kànga ọlọ́fi bàtà rẹ̀ bómi mu kọ̀pẹ́ kò jìnnà tó jáde iná lọ bá bí ajá kan yọ ahọ́n síta tí ń yọ ahọ́n síta tí tètè pọ̀ gbẹ̀ngbẹ̀ wọ́n ròyìn náà àdìsí yẹn pé ọ jẹ́ alágbèrè bìnrin olùwà ni ti ń fi ajá yìí jọrú tó ti ṣe mí tómi náà tó wọnú kàga yìí ọwọ́ àwọnú kàga lọ́wọ́ àfi bàtà rẹ̀ gbomi wá lọ́wọ́ àgbè fún fashakara Allahu laha wa ghafara laha ọlọ́run dúpẹ́ fún lórí tó ṣe ó sì forí jù so lànàbì tó làwọn sàhábà wa ni ah, a ẹ ajá kiri ká tí ẹ bá sànù gbogbo ntọ́lẹ́dọ̀ tí o ti èèyàn gbẹ̀sán lọ́dọ̀ ọ̀lọ́ ilé ìjẹba. wọ́n ní káwọn bá wọlé ẹjọ́ náà bá táwọn máa dàlù aláṣáájú ni àbí lẹ́yìn rẹ̀ ẹ dàlù alá ní bẹ́ẹ̀ ẹ̀wẹ̀ jánábà lẹ́yìn ìgbà tí ẹ ti kọ́kọ́ fọwọ́ yín méjèèjì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta tẹ̀ tábà àti gbogbo bí jẹ́gbìn bá ń bẹ lára yín fọ́ dànù ẹ wàá sàlùwàlà. sọ̀rọ̀ yìí ọ̀làlàyé bí ìwẹ̀ jánábà ti ṣe pé jù nínú tí ó wá nínú ẹgbàá wa ìyá ńlá wa Aisha radiyallahu anha sọ̀rọ̀ ẹ sàlùwàlà ṣáájú. ṣé bá sàlùwàlà lẹ́yìn ìgbà tẹ ìwẹ̀wẹ̀ jánábà kò sí ní tó burú ń bẹ̀ ṣùgbọ́n pọ̀ díẹ̀ tó pé jù pọ̀ díẹ̀ tó pé jù ẹnìkan tó wá ń ṣèbéèrè pé irú ìwẹ̀ tá a bá wẹ̀ fún jẹ́lẹ́bà yẹn tá a lè lò láti fi ṣe sọ̀lẹ́ bẹ́ẹ̀ ni lópin ìgbà tó bá ti pálù àlá ń bẹ́ńbẹ́ àlùwàlá yín eléyìí tẹ̀ sí nínú ìwẹ̀ jẹ́lẹ́bà yẹn ó wúlò ó ṣe ti ṣe gbogbo ìjọsìn tá à ń bùkátà àlùwàlá fún ó wúlò ó ṣe ti ṣe gbogbo ìjọsìn tá à ń bùkátà àlùwàlá lópin ìgbà tó bá ti pé lẹ́yìn ìgbà tẹ́ ń sàlù àlá dáhùn ẹni tí máa já àlù àlá kọ̀tọ́wọ́ yín wáyé bí èso bí ìtọ̀ lẹ́yìn àlù àlá bí ká fọwọ́ kan abẹ́ ẹni lẹ́yìn ìgbà tá a ti sàlù àlá tí gbogbo àwọn nǹkan kan nínú tí máa bá àlù àlá bá ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ̀sùn fún àlù àlá yẹn sí. kò gbọ́ngbà tó ti jẹ́ pé àlù àlá yín sì lálàáfíà títí tẹ́ ẹ fi wẹ̀ tán àlùwàlá yẹn ṣe é lò fún gbogbo ìjọsìn tí máa ń bùkátà àlùwàlá àmọ́ ìwà ẹ̀yìn lásán tí ọ̀gá lálùwàlá nu tá a lè lò láti fi ṣe sọ̀lẹ́ níwọ̀ ẹ̀ jánàbà tó bá dé pé lẹ́yìn tẹ́ ti tábà tán ní ìbẹ̀rẹ̀ ìwẹ̀ jánàbà yín ọwọ́ yóò tún ka abẹ́ má ìgbà tí ẹ wá wẹ̀wẹ̀ jánàbà yẹn ẹ rí i pé ẹ fa omi símú ẹtún fomi ẹtún fi pa etí yín tó ẹtún fomi yọnu yín kò sí nǹkan tó burú ẹ lè tún lo ìwẹ̀ yẹn náà láti fún fífẹ́ sọ́lá nítorí pé àlùwàlá ó máa ń parí sínú wẹ̀ ntí ò wá sí nínú wẹ̀ tẹ́ ẹ bá tún ti sínú wẹ̀ yùn òun náà tó tó lò láti fi sin lọ lópin ìgbà tí èèyàn bá tún padà fọwọ́ kan abẹ́ mọ́ tí ti máa bá àlùwàlá jù bá ṣẹlẹ̀ sí yẹn ṣùgbọ́n kọ́kàn lè balẹ̀ wàá ṣe gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam tí máa ṣe gbẹ́gbà lọ àlá ni ó síwájú bẹ̀rẹ̀ ìwẹ̀ jánábà rẹ̀ kó tó wá ṣe àwọn nǹkan yòókù. wọ́n ní ẹnìkan tá a rẹ̀ wọ́n á ní kó má sùn mọ́bìnrin tó kàn. ṣé ẹni tí ń tọ́jú rẹ̀ náà lọ sọ pé ara àtọ́jú ni kó má sùn mọ́bìnrin fọ́dún kan. náà ń dá sọ fún un tọ́ tó bá jẹ́ pé ẹni tó mà nípa àtọ́jú aláàárẹ̀ lódodo iná ló sọ fún aláàárẹ̀ pé ara àtọ́jú àárẹ̀ ti ń ṣe ọ́ tó fi jẹ́ni tọ́lọ̀ fún ní wòsàn lórí rẹ̀ o náà ní kí ọmọ sùnmọ́ obìnrin fọ́dún kan kò sí àlàmẹ́ tó ní ọba tilẹ̀ mú mára. wọ́n á ní agbá ìtẹnisí sàárẹ̀ obìnrin tó ní kọ́ mọ́ máa ń kọ́ ó sì níyàwó ìyàwó òsì lè ṣe sùúrù èrò sùúrù wọn náà ni tó lábẹ́ òfin ọlọ́run tí ìyàwó ọba ti lè ṣe sùúrù tó ọkọ kọlẹ̀ nítorí pé kò dá kò tọ́ kóbìnrin ọgbà lọ́ńdà ọkùnrin kan kó máa lọ ṣe zina malara, lára tẹ́yìn bá ti lé lọ́mọ àtẹ́ bá gbé ẹnu lọ́wọ́ yóò ṣe sábà bí kéèyàn máa ra àlùjánnà wọ̀ torípa nàbì sallallahu alaihi wasallam ní ẹni bá jẹ́ dayúù kò ní wà lìjànà. àwọn sàhábà ní ta ni dayúù ó ní man ra'a fi ahlihi zina wa sakata alayhi ẹni tó bá rí kéèyàn ń ṣe zina tó sì gbẹ̀nu lọ. torí di eléyìí obìnrin ọgbọ́dọ̀ máa ṣe zina mọ́ ọ la kàkà wọ́n wà lábẹ́ rẹ̀ kọ́lọ́ máa ṣe zina kọ́lẹ̀. gbàdúrà pé ń tó dé sí wọn kò lè gbà kó súnmọ́ tí ìwọ bá kọ̀ láti kọ́ pẹ̀sẹ̀ pé ntọ́ba lọ́mọ sẹ́ni kọ́ lọ́mọ sẹ́ni wọlé kọ́ lẹ̀ obìnrin yóò bọ̀ dànù yóò bọ̀ dànù kọ́lọ̀ bẹ́ẹ̀ ni lábẹ́ òfin ọlọ́run tí ìpín ọba wá láàrin ọkùnrin àti obìnrin tó fi ọlọ́run sọ ni pé ọkọ̀ kọ̀kọ̀ tí ìwọ́n ti wọ́n kọ̀ ọlọ́run ló ń gbà kó mi ọ̀ bọ̀ dànù bẹ́ẹ̀ ló ti bọ̀ dànù kí ni n tó fún nígbà tó fi fẹ́ fẹ́ yẹ gbà padà fún ẹ yóò sọ pé òun á bọ̀ dànù báyìí tọ́rọ̀ ẹ̀ tó máa bọ́ aṣọ tó ti dúdú dànù kú lọ́rùn wọn jẹ́yàwó rẹ̀ mọ́ yóò wá dùnkún sọ ẹ̀rọ kan lẹ́yìn rẹ̀ obìnrin yẹn dẹ̀tọ̀ fẹ́ lómi láti bẹ̀ kàkà kóbìnrin kan wà lọ́dọ̀ rẹ̀ kó máa ṣe zina a'udhu billahi minash shaitani rajim kọ́lẹ̀ nínú wọn wá lànà àwùjọ yorùbá wa tó jẹ́ pé obìnrin kan ọkọ ti fẹ́ ọ yàrá kù lọ́dọ̀ kan ó lè lọ jáwé irú ìwé tá a máa já láwọn kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ ìrọ̀ lọ́jà ọ̀ lábẹ́ òfin ọlọ́ nítorí gbà so yìgì rẹ̀ islam wọn fi so gbogbo tí islam bá so tó bá so kò sí kóòtù báálẹ̀ àbọ̀bà kan tó lè já kò sí nítorí àtàkọ́ ló so wọ́pọ̀ ẹ̀sìn ló tún wọn pọ̀ ẹ̀sìn náà ló lè tún wọn ká olùyà náà ti dáhùn fún ọ̀rọ̀ ọlọ́kọ̀ mi lọ́nà tó lábẹ́ òfin ọlọ́ ìyàwó ọkọ rẹ̀ àkọ́kọ́ náà sì tọ́ kí wọ́n lè wá jẹ kúrú mọ̀pẹ́lẹ́ gbà mọ̀ bá pàdé bá gbẹ́ndé ńhùn torí pé ìwọ náà gbà mọ̀ bá dákẹ́ òun ṣèṣì náà mọ̀ lánàá pẹ̀lú pé ìwọ ọkọ̀ mi wọ́n tètè síwájú rẹ̀ kọ́ níta ọkọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọkọ̀ ọlọ́run nítorí kí ọmọ fi tiẹ̀ kó bá tiẹ̀ eléyìí jẹba o. wọ́n ní báwọn sábà jẹ́ mùsùlùmí abọ́mọ mùsùlùmí tọ́ka tó tó ṣe wàlímà wọ́n ní tó lè máa ti ajá kọ̀bá àmọ́ kàtó kọ̀bá àmọ́ ṣe wàlímà mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ti ajá kí ni fẹ́ fàjà sí kódà ajá tí ìsìláàmù gbà kó lè nírú rẹ̀ ìsìláàmù ọ̀sán pé kọ́ máa sìn wọ́n á máa tọ́jú rẹ̀ kọ́ má bàa kú ni sẹ́wọ̀n kẹ́ni tí ń ti ajá òun sì kọ́ máa pọ̀ ni ẹ̀hẹ́n láti kékeré tí ìdàgbà láti kíní kan tí èsè kíní kan bá yá sẹ́nìkan bá nídìí ẹ̀yọ́ tà fún ìsìláàmù ọ̀gbà mùsùlùmí èsì ajá ajá èsè màálù àbí ìhòòhò lajá kí ni a ti fẹ́ ṣe kò sí ní ta fẹ́ fi àjàsè lè jẹ́ àwọn ìbéèrè tí ẹ béèrè bẹ́ẹ̀ láti sìn abẹ́rẹ́ nínú muslim náà hmm? mi ń gbọ́ náà mi ń gbọ́ Bashir kí ló sùn. dhalika yawman kí ni tuma rẹ kò sí wa tọ ala kulli hal gàdá àkànfẹ fààyọ fún yín bí ni pé wọ́n ṣàdúrà fún mùsùlùmí àwọn kìí ṣe irú àdúrà ń pàṣẹ àdúrà ni mo ń sọ fún ọ wọ́n ṣàdúrà wọ́n ò ṣe ní ṣàdúrà fún mùsùlùmí wọ́n ṣàdúrà fún mùsùlùmí àmọ́ ń pàṣẹ àdúrà eléyìí sínú Islam àwọn afa àdáálẹ̀ ni wọ́n fi ń wo oúnjẹ tòtàbá ti máa bí nǹkan ṣe rí àìparọ́ á sọ sí ọlọ́ni so ọ̀nà wo láwọn máa gbé bá ìbéèrè táyọ̀ ọmọ béèrè torí táwọn àwọn ẹrù fún ru àwọn afa ń péjọ àbí imam tí àwọn afa ń péjọ pé kú ká kú ẹjọ́ kẹta ìjọ kẹjọ ogójì ọjọ́ àbẹ ẹta ẹdarí láti orí tí a máa ṣàdúrà ẹ lè rẹ́rìí fún títí sábì ẹwà tó fi wúwo a lè rẹ́rìí fún ní islam torí pé islam wà very clear yíṣẹ́ ti dá máa wáká ó wà very very clear so àwọn àfáà táwọn afẹlẹ́hùn ṣe ń jẹ táwọn náà tó kú àwọn tó pàtì nǹkan tí a tọ́ da aláàmọ̀tẹ́ ẹ̀yin ọ̀jẹ̀ good sample tí ẹ bá ti fi tán láti di good sample ọlọ́run máa ń sàmì yàn tọ́lá nìkan lẹ́yìn mà ẹgbẹ̀rún ọ̀nà wà sí láwọn àtọ́jà àtọ́jà àtọ́jà àtọ́jà tó láwọn èèyàn àwọn èèyàn ọmọ ẹni tí ń kọ́ wọn òun ni ó mú wọn sí náà òun ni ó mú wọn dáadáa. lọ́nà àti wọn sọ́jú ọlọ́dún ẹ̀ẹ́ gbogbo ìbá àbára ni. sí wa kó túbọ̀ ká máa ṣe islam wa dáadáa kó gbà wá láti lè máa tẹ̀lé السلام عليكم ورحمة الله وبركاته ìbéèrè mi ni pé kí ni ìdájọ́ ọmọ ọwọ́ ìjẹun àti àwọn ọwọ́ ìjẹun. alhamdulillah islam ó pa wá láṣẹ pé ọwọ́ ọ̀tún ni ká máa fi jẹun nínú ẹ̀kọ́ tí Ànábì sallallahu alaihi wasallam fi kọ́ wa ni pé wa rẹ ni kó máa fi jẹun ó sì tún sọ fún wa náà dé tèmi nínú ẹ̀ṣẹ̀ ìpọ́n ọlọ́ máa ń fọwọ́ sí jẹun ọlọ́ máa ń fọwọ́ sí mú mi ọlọ́run lọ́jọ́ tún tó sí ṣùgbọ́n bọ́lá ọba ti ní ká máa lò láàmà lò ìsìláàmù ti wá ọgbà ká fọwọ́ sí jẹun ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà tẹ̀ máa ń wá àtàwọn olóyìnbó àwọn ni wọ́n ka gbogbo ọ̀rọ̀ yẹn fún nínú ntí làákà yìí ti fi hàn wá oníṣẹ́ gbogbo ẹnikẹ́ni tí wọ́n ti máa ń fọwọ́ òsì jẹun ó súnmọ́ kọ́lé pọ́wọ́ ọ̀tún ní ọ̀mà fi tábà nítorí pé gbogbo wa a mọ̀ yìí pé owó tá à ń fi lọ ẹnu wa kò yẹ kọ́jọ́pọ̀ láàmú àti lọ ibi tá a ti ṣe ga. sọ̀rọ̀ yẹ. So, ìgbà tí ẹnìkan fọwọ́ sí jẹ́ wọn dé ànábì sọ̀rọ̀ láti ọ̀rọ̀ tó ní ọ̀rọ̀ tó ní ọ̀nà ilé tẹ̀ ilé tẹ̀ ànábì náà ní ilé tẹ̀ láéláé pé àwọn sàhábà sọ pé tó fi kú kò rọ́wọ̀ tún rẹ̀ lọ. wọ́n á ní bí ẹ̀ bá ti ń jẹun tẹ́ bí ti lè fọwọ́ sí sí abẹ́ mú nǹkan ẹ̀ fọwọ́ sí sí ṣètò ni ó ti síwájú yín yẹn pé ọ̀rọ̀ rẹ yóò ti síwájú ti yín yóò gbèsè ju ti yín lọ oní ọmọ wa jẹun jẹun kẹ́yìn tó jẹ ní ọmọ ọrùn kẹ́yìn tó. àwọn jẹunjẹunjẹun àmọ́ yóò ó ní yóò ó ní yóò ó ní yóò kò sí ní ọ̀làjú olúkọ burúkú. ní à ń fọwọ́ sí jẹun à ń fọwọ́ sí mu mi. wọ́n ní ẹ sábà fọwọ́ sí sábà gbé kọ́ lọ́jọ́ kọ́ ọ̀tún tá a fi ń já àmàlà iná ìlànà fi gbé kọ́ ọ̀fíà ọ̀dọ̀ tí wọ́n dọ̀ sí mà wọ́n ti sọ sẹ́. á fi fọ́ọ̀nù ni wọ́n ní sáà fi ọwọ́ ọ̀tún náà ara ọwọ́ òsì lọ́mọ àwùlẹ̀ ara lọ àlọ́wọ́ ọ̀tún sàǹsà. nígbà bá ti gbé kọ́pì òun yìí á máa wá fọ́ọ̀nù gbà náà tó báwọn mùsùlùmí ṣe máa ṣe tiwọn tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك